ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí a mọ̀ sí Life Word um, radio broadcasting ní ṣáájú gbogbo mo fẹ́ ẹ jọ̀wọ́ mo fẹ́ jẹ́ kí ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa ní orúkọ jésù kristi mo dúpẹ́ torí pé ẹ̀yin ọlọ́run mo gbé yín ga torí pé ẹ kò yípo padà torí pé ẹ̀yin ọba àwọn ọba olúwa àkókò tó báyìí olúwa fún àkókò mìíràn níwájú yín láti sọ àti láti gbọ́ ọ̀rọ̀ yín mo gbàdúrà wípé gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí pé kí ọ̀rọ̀ yín kó ṣiṣẹ́ ìyanu nínú ayé wọn àti pàápàá àwọn tí wọn ò tí di ẹni ìgbàlà kí wọ́n di ẹni ìgbàlà ní òpin iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí orúkọ yín kó di àyìndógo àdúpẹ́ torí ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín lẹ́ẹ̀kan sí ẹ mo fẹ́ kí wa káàbọ̀ sínú iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ yèyí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà níbikíbi tí a gbé wà tí a ò bá gbàgbé ẹ rí i pé ibi tí a parí iṣẹ́ ìránṣẹ́ ti ìjẹ́jọ́ sí òní wípé a kíyèsí ọ̀rọ̀ ọlọ́run láti inú ìwé ìrere ti Lúùkù láti ẹsẹ̀ ìkẹfà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹsàn-án ṣùgbọ́n ní ìjẹ́jọ́ àkíyèsí ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹsàn-án àkíyèsí wípé ọlọ́run fún Jòhánù ní iṣẹ́ pàtàkì tó jẹ́ ojúṣe pàtàkì torí pé kò sí iṣẹ́ kan tó kéré níwájú olúwa a rí i pé ọlọ́run fún un ní ojúṣe láti lè láti lè lọ ṣe ìkéde àbí ṣe ìpalẹ̀mọ́ mẹsáyà ètí a mọ̀ sí jésù kristi fún aráyé fún gbogbo àgbáyé àti pàápàá láti lè ṣàfihàn fún gbogbo orílẹ̀-èdè àgbáyé ẹ̀yẹn mẹsáyà a dẹ̀ tún rí rí bákan náà wípé ó ṣe pàtàkì fún wa láti lè ṣàfihàn ní àwa tí ó bá ti di ọmọ ọlọ́run àrí pàtàkì ẹ̀ wípé a láti fi ìgbé ayé wa wọn láti fi hàn bẹ́ẹ̀ wípé ní tòótọ́ àti di ọmọ ọlọ́run nípa kíkọ àwọn ìwà ara àbí ta lè pè ní ìwà àtijọ́ nípa kíkọ wọn sílẹ̀ àti láti gbé ìgbé ayé èyí tó yẹ pé ó fi hàn ní tòótọ́ wípé àti ronúpìwàdà àti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa a gbọ́dọ̀ tún gbégbé ayé ìtìjú ètò yẹ tó máa mú ìtìjú bá orúkọ jésù kristi a tún gbọ́dọ̀ gbèrú gbé ayé bẹ́ẹ̀ mọ́ torí pé tàbá ń ṣe bẹ́ẹ̀ eléyìí fi hàn wípé ó ṣeé ṣe ó fi hàn bẹ́ẹ̀ wípé bóyá a ò tí ì di ọmọ náà torí pé bíbélì wípé ó ní àwọn tó bá ti jẹ́ tó bá ti fàyè wọn fún jésù kristi àwọn tó ti dà tún bí ó ní wọn kì í dẹ́ṣẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ kì í ṣe tó yẹ pé a máa rí ní gbogbo ìgbà nínú ayé wọn ẹ̀kẹ́ hallelujah lónìí ní agbára ọlọ́run a ó máa tẹ̀síwájú nígbà tí a ó máa kíyèsí ẹsẹ̀ ìkẹsàn-án èyí tí ọ̀rọ̀ ọlọ́run ẹsẹ̀ ìkẹsàn-án mo fẹ́ ká kíyèsí torí pé màá fẹ́ kà fún wa bíbélì wípé ó ní a sì ti fi àáké lé gbòǹgbò igi báyìí nítorí náà igi kíkí tí kò bá so èso rere ni a ó ké lulẹ̀ tí a ó sì fi dáná ẹ̀kẹ́ aleluya ohun tí ibí yìí ń sọ ni tó jẹ́ kókó tó wà níbí tó jẹ́ kókó ọ̀rọ̀ níbi ní ẹsẹ̀ tí a kà yìí òun ni wípé a lè rí bí ìkìlọ̀ bíbélì wípé a ti fi àáké lé gbogbo gbòǹgbò igi tí kò bá so èso rere ó túmọ̀ sí pé à ń rí ènìyàn tó ti di àtúnbí wípé ní ní dájúdájú irú èèyàn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lè ó gbọ́dọ̀ ó jẹun tó bá ti jẹ́ ọmọ ọlọ́run tó ti wà nù Kristi Jésù Ati ó ti ó ti ó ní orí ọ̀fẹ́ ó dàbí igi tí a gbìn sí etí ẹ̀bá odò ni etí ẹ̀bá odò omi ni nínú ìwé orin Dáfídì orí kìíní láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkarùn yẹn a lè rí i pé irú èèyàn bẹ́ẹ̀ ó dàbí odò ó dàbí igi tí a gbìn sí etí odò omi tó yẹ pé ó gbọ́dọ̀ e, ewé ewé ó máa tutù àti pé yóò máa so èso rẹ̀ ní àkókò rẹ̀ àti pé kó tó bá dáwọ́lé yóò máa yọrí sí a lè fi igi yìí fi wé ènìyàn tí tó ń ṣàpẹẹrẹ ẹni tó yẹ pé ó kọ̀ láti láti ronúpìwàdà tí kò tí ì gbàmí ronúpìwàdà yẹn ni àwọn ni ìyẹn ni ìkìlọ̀ yìí ṣe ń jáde wípé irú èèyàn bẹ́ẹ̀ tí tí tó bá kọ ìrònúkúwàdà láti ìrònúkúwàdà tòótọ́ láti lè di ọmọ ọlọ́run àti pàápàá bóyá ẹni yẹn ó ti di ọmọ ọlọ́run ó pèrè ní ọmọ ọlọ́run àbí ẹ pèrè ní àtúnbí ṣùgbọ́n tó yẹ pé ìwà tó ń jáde látọ̀ wẹ̀ kò fi hàn bẹ́ẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ìròyìn bẹ́ẹ̀ kò tí ì di àtúnbí ìkìlọ̀ wá nìyẹn wípé a láti mọ̀ wípé ọlọ́run ń retí eléyìí túmọ̀ sí pé olúwa ń retí àwọn èso ìrúpadà eléyìí lòdì sí ìgbẹ́kẹ̀lé tàbí tàbí eh, ìgbẹ́kẹ̀lé èyí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ somọ́ lónìí èyí tó yẹ pé rọrùn fún wa láti náà somọ́ wípé eh, ibi torí ibi tí mo ti wá ibi tá a ti bí mi ìdílé tí mo ti jáde eléyìí ni wọ́n gbẹ́kẹ̀lé tí wọ́n sì gba ọ̀rọ̀ ìgbàlà gẹ́gẹ́ bí ohun tó yẹ pé ó ṣe pàtàkì tó yẹ pé wọ́n rò pé tí táwọn bá wà ní irúpò bẹ́yẹn wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run eléyìí kò rí bẹ́ẹ̀ eléyìí ló máa jẹ́ nǹkan táwọn àwọn jù tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ ṣùgbọ́n níwòye ọlọ́run eléyìí kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé ojúṣe ẹ̀sìn ló gbé dání di ìrìbọmi àti gbígbẹ́kẹ̀lé jíjẹ́ ọmọ ìjọ àti bí oyè ẹ̀sìn tí wọ́n lè gbé dání ṣùgbọ́n jẹ́ kí n béèrè ìbéèrè kan òun náà ni wípé tí gbogbo àwa tí à ń pe ara wa ní àtúnbí ní orílẹ̀-èdè nàìjíríà bá lè so àwọn èso ìrònú padà tòótọ́ ǹjẹ́ a mọ irú ipa ńlá tí eléyìí yóò ní nínú ìgbé ayé wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ní ìparí iṣẹ́ ìránṣẹ́ yìí mo fẹ́ kí o gbàdúrà ìwọ tí ò ń gbọ́ mi yẹn kó o béèrè fún orí ọ̀fẹ́ àti agbára mímọ́ láti ràn ọ́ lọ́wọ́ láti lè jẹ́ ẹni tó máa gbé ìgbé ayé ètò yẹ pé ó máa wu ọlọ́run ní gbogbo ọdún two thousand eighteen èyí tí a wà yìí àti pàápàá tí ọdún yìí tí yóò fi já sí ìbùkún ńlá fún èmi àti ìwọ ìwọ tí ò gbọ́ mi tí o kò tíì di ọmọ ọlọ́run ọdún yìí kò lè ní ìtumọ̀ gidi nínú ayé rẹ tí o kò bá tíì ṣe ìpinnu láti fi ayé ẹ fún Jésù Kristi ẹ̀ṣẹ̀ kí o sì gba jésù kristi sínú ọkàn ọkàn rẹ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ nípasẹ̀ eléyìí ìwọ náà wàá lè di wàá lè di igi ètò yẹ pé a ó gbìn sí tó dàbí ẹni tá gbìn sí ẹ̀bá etí omi èyí tó ń so èso rẹ̀ ní àkókò rẹ̀ bíbélì sì fi ó sọ wípé wọ́n lọ́tọ̀ àwọn èèyàn tirẹ̀ wá wọ́n ní àwọn èèyàn tirẹ̀ kò gbà ṣùgbọ́n ìyá wọn tó gbà ni ó fi agbára fún láti lè di ọmọ Ọlọ́run tó bá lè gba ọ̀rọ̀ ìgbàlà tí mò ń sọ fún ọ yìí ìwọ náà máa ní agbára láti lè di ọmọ Ọlọ́run tí o bá ń fẹ́ láti ṣe eléyìí o lè tó bá fẹ́ di ọmọ Ọlọ́run tó sì fẹ́ so èso tí o fẹ́ kí Ọlọ́run kó bùkún fún ọ tó fẹ́ kí o káyẹ̀ kó kó ní ìtẹ̀lẹ̀ kó ní ìbáṣepọ̀ èyí tó dẹ́ kó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run o lè sọ báyìí pẹ̀lú mi wípé Jésù Kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè gba ara mi là mo gbàgbọ́ wípé ẹ kú a sì jí dìde kú nínú òkú láti fún mi ní ìyè mo ké pè yín pé Jésù Kristi lónìí yìí ẹ máa bọ̀ nínú ọkàn mi kí ẹ sì jẹ́ olúwa àti olùgbàlà mi àti láti òní yìí lọ àti títí láéláé ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà àmín tí o bá ti ṣe eléyìí pẹ̀lú ìgbàgbọ́ tòótọ́ àti ìpinnu tí ó túmọ̀ sí pé o ti di ọmọ ọlọ́run nìyẹn mo sì fẹ́ mo sì fẹ́ kí ọ káàbọ̀ sínú ẹbí olúwa mo fẹ́ rọ̀ ọ́ wípé kó o darapọ̀ mọ́ ìjọ ọlọ́run níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọlọ́run tí wọ́n ti ń gba àdúrà tí ìwọ tí òun gbọ́ mi yìí tí o bá ń fẹ́ ọ̀rọ̀ ìyànjú tàbí òun fẹ́ ìrànlọ́wọ́ àdúrà àbò ń fẹ́ béèrè béèrè síwájú sí o lè pè mí o lè pè mí olùṣọ́ Joseph Joseph ẹni ọ̀wọ̀ sí orí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four tàbí kí o kọ̀wé sí mi ní orí ímeèlì mi ìyẹn ni wọlé ẹni ọ̀wọ̀ wọlé ẹni ọ̀wọ̀ seven nine two at gmail dot com wọlé ẹni ọ̀wọ̀ seven nine two at gmail dot com ẹ̀yin olùgbọ́rọ̀ mi ẹ jẹ́ kí a gbàdúrà bàbá ní orúkọ jésù kristi mo dúpẹ́ torí pé ẹ̀yin ọlọ́run mo dúpẹ́ torí pé ti kọ́ wa láti ní nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn nípa ìgbé ayé ìrònúpìwàdà tòótọ́ ẹ ti pè wá níjà ẹ sì fún wa ní ìkìlọ̀ àti pàápàá ẹ̀ ń retí wípé kábẹ̀sì ń gbègbè ayé tìtún á sì mọ̀ pé a ò lè ṣe eléyìí nínú agbára tiwa ṣùgbọ́n mo béèrè fún agbára ẹ̀mí mímọ́ àti orí ọ̀fẹ́ yín láti lè gbé ìgbé ayé èyí tó máa rẹwà tó máa fi tó máa fi hàn nínú ayé wa èyí tó máa jẹ́ kí gbogbo ayé kó mọ̀ wípé ní tòótọ́ àti di ọmọ ọlọ́run mo máa gbàdúrà fún àwọn tó yẹ kí wọ́n ti wọ́n ti jẹ́ wọn yín gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà olù ìgbàlà mo gbàdúrà pé orí ọ̀fẹ́ tí wọ́n fi sìn yín dópin tí wọ́n fi dúró àti pàápàá tí wọ́n àwọn náà yóò fi so tí wọ́n bẹ̀rẹ̀ sí so èso èso ayọ̀ èso àlàáfíà àti ètò èso ìwà pẹ̀lẹ́ àti àti ìkóra níjànú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtarí nínú ìwé Gálátíà orí karùn láti ẹsẹ̀ ìkejì lé ní èjìléní ogún títí di ẹsẹ̀ ìkẹtàléní ogún mo béèrè fún orí ọ̀fẹ́ yìí nínú ayé gbogbo olùgbọ́ ọ̀rọ̀ mi mo dúpẹ́ tó dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù mo mọ̀ pé a ó tún máa pàdé ṣùgbọ́n kí n tó máa lọ mo gbàdá fún orílẹ̀ Nàìjíríà kálàáfíà kó wọ orílẹ̀-èdè yìí kí agbára mímọ́ ìjọba gbogbo iṣẹ́ èṣù Olúwa kó tẹ̀ lórí ba adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ yẹn ní orúkọ ńlá Jésù Kristi ni mo gba àdúrà àmín. kílẹ̀ ò lè ṣe bàbá kílẹ̀ ò lè ṣe ọlọ́run. Bele bua ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.